wọ́n tún gbéṣe wọn dé o àwọn agbébọn pààyàn méje wọ́n jí ọ̀pọ̀ gbé sá lọ ní sàǹfàrà àfi bí ìgbà tí ogun wá kó gbogbo aráàlú kékeré kan báyìí tí wọ́n ń pè ní gàdá níjọba ìbílẹ̀ bùngúdù nípínlẹ̀ sàǹfàrà lọ ni páropáro ni gbogbo inú ìlú ọ̀hún dá tí àwọn kọ̀ọ̀kan sì ń ṣọ̀fọ̀ ikú àwọn èèyàn wọn kan táwọn jàǹdùkú kan tó wá ṣọṣẹ́ fún wọn nínú ìlú náà lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún 2023 yìí ṣe èèyàn méje ni àwọn oníṣẹ́ ibi ọ̀hún rán sọ́run àrèmábọ̀ nígbà tí wọ́n tún fipá jí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú tó kó sí wọn lọ́wọ́ lọ pátápátá aláròye gbọ́ pé ní nǹkan bíi aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ náà tó kù díẹ̀ káwọn ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n ń gbénú ìlú náà kírun àṣálẹ́ wọn làwọn jàǹdùkú ọ̀hún ya wọnú ìlú náà wá tí wọ́n sì ṣòro fáwọn aráàlú ọ̀hún ọ̀gbẹ́ni Ibrahim Musa tó jẹ́ ọ̀kan lára ọmọ ìlú náà tí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún ṣojú rẹ̀ sọ fáwọn oníròyìn Punch lórí fóònù pé kò sí kọ̀rọ̀ kan tó wà nínú ìlú náà táwọn jàǹdùkú ọ̀hún kò tú yẹ̀wò tí wọ́n sì ń fọwọ́ líle mú àwọn ẹni tí wọ́n bá rí mú jù sínú ọ̀kan lára mọ́tò tí wọ́n gbé wá ó ní wọ́n pọ̀ dáadáa ni o kódà ìbọn ìgbàlódé tó wà lọ́wọ́ wọn kò lóǹkà rárá bí wọ́n ti ṣe dé sínú ìlú wa ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn wọ́n wọn sókè gbàùgbàù láti fi dá ìpayà sílẹ̀ láàrin àwọn olùgbé agbègbè náà àfi bí ìgbà téèyàn bá ń fọwọ́ lásán mú adìyẹ jù sínú àgò ni wọ́n ṣe ń fọwọ́ líle mú àwọn aráàlú wa jù sínú mọ́tò ńlá kan báyìí tí wọ́n gbé wá èèyàn méje láti sìnkú wọn lẹ́yìn tí wọ́n lọ tán nígbà táwọn tí wọ́n jí gbé sá lọ kò lóǹkà rárá gẹ́gẹ́ bó ṣe wí. adéwálé adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròyìn online faith adébọlá loníròyìn yín.